ṣe gbogbo ń ta bá ṣe ọba mi adákẹ́dájọ́ yóò béèrè yóò béèrè bó bá yẹ àwọn gbẹ̀san o. ṣe dẹ oúnjẹ ah, tẹ ń kọ. èmi ò jẹun mo ń gbàwẹ̀. mo ń gbàwẹ̀ àwẹ̀ kí ni mi ò. mo ń gbàwẹ̀ nítorí ẹni bí ọkàn mi. adùn ó máa ń jọ mí lójú ní gbogbo ìgbà. ìgbà mi wàá ṣe nǹkan mímu tí ẹni mọ̀ nǹkan tí màá sọ honestly. mo ṣe wàá gba ọ̀rọ̀ àwọn Yorùbá tó máa ń sọ wípé tí ọkọ bá máa ṣoríire ọwọ́ ìyàwó ló wà bí mo ṣe ń ṣoríire pẹ̀lú ògùn Ọlọ́run máa kórìíre náà rẹ̀ ó dẹ̀ ní kábàámọ̀ láéláé hmm. thank you very much darling. oríire àwa méjèèjì ọwọ́ ara wa ló wà. Hmm? àwẹ̀ tí mo dẹ̀ ń gbà yìí mò ń gbà nítorí pé kò bá lè gbọ́ èsì ayọ̀ níbi to submit proposal ẹ̀ sí. ó dẹ̀ máa já sáyọ̀. àmín àmín àmín thank you very much dad. Ṣùgbọ́n. Ọ̀rẹ́. Ah, jẹ́ kí n tètè máa lọ lágbára ọlọ́run ọlọ́run aṣọ ẹ̀ lọ ẹ̀rín ló wá fi ń jáde báyìí o ní agbára ọlọ́run ẹ̀rín náà ló wá fi wọlé. àmín jésù àmín jésù thank you very much. kìdálẹ́ o ṣe yeah i'm good to go thank you. Uh, Mr. Olusola, congratulations. Thank you very much, sir. <laughs> Nínú ẹ̀yin tí ẹ submit proposal sí company wa, a rí pé ẹ̀yin lè ka ojú òṣùwọ̀n. A go through gbogbo iṣẹ́ tẹ́ ti ṣe sẹ́yìn a rí i pé ẹ̀yin lẹ̀ tó gbangba sùn lọ́yẹ́. ẹ ṣe gan sàmọ́ dúpẹ́ lọ́wọ́ yín ẹ tí ẹ̀yin ò bá rẹ̀ dànù á di ipò jíjẹ ẹ̀ní rẹ̀ dànù láíláí. thank you very much. tó bá di lọ́tùnla. lẹ́yìn tí a bá ṣe meeting pẹ̀lú àwọn board tán la máa mọ iye tá a máa san front. very good no problem. thank you very much. once again ẹ ṣe congratulations. thank you very much. ẹ ṣe àwọn fẹ́ pàrọ̀. máa pè é kí tó wá. no problem. thank you sir. Okay. How Yeah, yeah. Um, baby, guess what? What's ti award contraction for fún Ah, báwo ló ṣe mọ̀? Ah, mo máa mọ̀ náà ṣorí ah, kò sí nǹkan tí mo bè lọ́wọ́ ọlọ́run tọ́lọ́run mo ṣe fún mi àgàgà tó bá yẹ pé mo gbàdúrà lórí èèyàn tí mo nífẹ̀ẹ́ dénúdénú tí mo lè finú kan tí mo fi ṣàdúrà yẹn mo dáhùn ṣàfihàn. my sweetie <laughs> um, thank you very much Admola mm. o ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ púpọ̀ ó gbogbo ìgbà mi ó adura. àdúrà. Um, ọlọ́run ní padà lẹ́yìn tiẹ̀ náà thank you so much for your support mm. um, adùn mm, mi ní fẹ́ lẹ́yìn gbà kankan mm. mo promise ẹ máa tọ́jú ẹ ju bó ṣe yẹ lọ ọlọ́run wà ní ìyá ẹ̀mí àti ẹ̀ thank you very much darling. o ṣe ọkọ mi o <laughs> ṣe gan. jẹ́ kí n lọ bí pé àìjẹ́ rẹ̀. A wonderful wife. Father, Lord, I thank you ara bẹ̀rẹ̀ wá. Ah, oníjó ni mọ̀ pé tó bá dọ̀tún la mo ń lọ sí Èkó. Èkó ẹ̀ẹ́n àjọ ń lọ ni. a lè jọ lọ. bàbá ah, ah. ti jọ máa lọ sí Èkó mo fún fẹ́ lọ ṣe nǹkan bẹ́ẹ̀ ni. olùlọ sí ìkọ̀kọ̀ lẹ́yìn mi. báwo lè ń sọ̀rọ̀ báyìí ṣáwọn pé mi lọ ṣeré lọ́wọ́ mo fẹ́ lọ ṣiṣẹ́ ni. Ah, Adéwálé ọkọ mi olówó orí ni wọ́n mọ̀ pé iṣẹ́ ló fẹ́ lọ ṣe ṣàṣẹ̀ṣẹ̀ ń lọ àmọ́ lásìkò yìí mo ah, ṣe rí lára mi tí n bá fi ẹ́ sílẹ̀ bí pé mo gbóúnjẹ ẹlẹ́mìí fọlọ́gbò jẹ ni. bí ti báwo. ó mọ pé àwọn obìnrin ń kú torí ẹ ni ṣé nǹkan tó jẹ́ pé àwọn ọmọge oníṣòkòtò péńpéńpé bí aṣọ ọdẹ yẹn kí wọ́n á jẹ́ kó gba ẹ̀mú mi lọ́wọ́ àbí. <laughs> Eh, ọ̀rẹ́ yé mi ọ̀rẹ́ yé mi àmọ́ kíní kan tó yẹ kó dá lójú ni pé tí o bá sílù o lè síjọ tó bá sí ẹ ní ìgbésí ayé mi má dàbí ọba tí ò ládé àmọ́ àmọ́ kí n jẹ́ máa tẹ̀lé lọ sẹ́kọ̀ọ́ mi náà ṣáà ní nǹkan tí màá bá yín ṣe ń bẹ̀. ọ̀dà ṣé pé tíbi bá ti ń fà kára máa tẹ̀lé àbí. olùmọ̀ máa tẹ̀lé yín. ó dáa mo ti gbọ́ ṣáà jẹ́ kí n sìn ẹ́ dúró. ṣé ọkọ ọgbìn. o ò lè fi mí lẹ̀. Ah. báwo ni báwo ni kújọ mẹ́ta. ìjọ kan pẹ̀lú ìgbà tó dẹ̀ wá wò mí ṣe mímí dẹ̀ ti wá wò ẹ̀ báyìí. má bínú pé mi ò ráyè wá wò ẹ̀ wàhálà àwọn ọmọ yìí náà ni. jẹ kí lè lẹ́yìn wọn dá mi síbẹ̀ ni. ṣó tó dá mi síbẹ̀ ni. àti ìkó falẹ̀ ifá ti ń ṣe ogun máa nulẹ̀ lẹ́ni máa gbálẹ̀ lọ́la ó ti sú mi àwọn ọmọdé ìfẹ́ pa mí ni ọlọ́run ò dẹ̀ ní fún wọn ah. adùn adùn. Tọ́lá ni mò ń dẹ́ lóhùn. Ó dá mi lóhùn. Ìrònú ẹ̀ ti jìnnà náà. Kí ló le tó yẹn? Tọ́lá ni, ṣọ́rọ̀ ilé ayé mi ò tó rò ni. Láti jọ yìí, kí má bímọ, kí n tiẹ̀ gbá bíkú. Ó dájú kí n má lóyún látara ọ̀dàlẹ̀ lọ. Kí ló dé kí ni mo ṣe fún Ọlọ́run? Ṣé bí òun ni wọ́n ń kọ̀ǹplé yìí pé àwọn ọmọ ẹ fẹ́ yọlé ayé lẹ́mìí ẹ̀ kí n tiẹ̀ bẹ́yọ̀ kan kó dẹ̀ yọlé ayé lẹ́mìí ó pè mí sórí ọ̀rọ̀ yóò ti tó nǹkan tá a máa para wa lé lórí ṣé mo pé èmi náà ti sọ fún ẹ ipe kò jẹ́ ká tẹsẹ̀ lébọ̀ ṣé ó dìgbà tí kòríkòsùn wa tọkọ ẹ bá di ọ̀rọ̀ ata àtọjú tí mo gbọ́dọ̀ fojú ríra wọn ni. tọ́lá ni mo ti sọ fún ẹ pé tó bá fẹ́ gbà mí lámọ̀ràn lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí má fi ọ̀rọ̀ ká tẹsẹ̀ lébọ̀ àbí ká tẹ ọwọ́ lébọ̀ sí jọ́n tó lọ́run ṣorí mo nígbàgbọ́ pé ọlọ́run tó wà lókè ló lè ṣe gbọ̀ǹkan fún yàn tó bá dẹ̀ tó àsìkò mi ọlọ́run á fún mi lọ́mọ títí mi nǹkan tí mo fẹ́ kó máa ṣe fún mi ni pé kó máa fàdúrà ràn mí lọ́wọ́. ń gbà ó dẹ̀ dá mi lójú ó dá mi lójú pé lọ́wọ́ máa gbà ní ìṣómílẹ̀ kò jẹ́ kí n fa mi jà kan. okay that's <laughs> true. Mọ́ríà gbogbo ọ̀rọ̀ tí mò ń bọ̀ sọ yìí àti inú ọkàn mi ló ti wà. Hmm. mo nífẹ̀ẹ́ rẹ̀ dúnúdúnú ni ò bá tiẹ̀ gbà mí láàyè kó jẹ́ kí n mọ omi ìfẹ́ nínú ọkàn rẹ̀. Adigun mi ò lè fẹ́ ẹ lóòótọ́ ẹyẹ bí ọ̀kẹ́ òsì nìgbò kìnìún sì ní láròjọ àwọn ẹranko gbogbo ọmọge ìlú rẹ kò jáde orí àwọn mi ìdẹ̀fẹ́ wàhálà jíjẹ́ mi ni mò ń lọ. akọjú sí mi ojú lọ̀rọ̀ wà kò sí a máa wo gbogbo bí wọ́n bá ti ṣe ń gbọ̀ tún yọ èmi mò ń sápamọ́ gbòsì hmm. torí ìfẹ́ rẹ náà sí. Ah, ah, ah, kí ló dé wọ́n mọ̀ já mi kulẹ̀ gbogbo gbogbo olú mo ti polongo ìfẹ́ tí mo ní sí ọ fún. kí ló dé ah, dandan ni. adigun. kọ́lá ìwọ ni. ìfúra ni. ìfún lórí bú ni ní gbogbo ọbẹ̀ tí mo ti ń sè tó jiná tán owó àdàgbò rẹ̀ dẹnu àrò. ẹlẹ́rìí bú ni ó obìnrin náà ń bá sọ̀rọ̀ yẹ́yẹ́ obìnrin náà pa. ìyín ló wá fa ìfọ́nù látẹ̀yìn. Ah! ìfúra ló gba ayé ìfúra ló gba ìfúra ló gba lẹ́nu. dúpọ̀ rẹ̀. ó ga ọ̀rẹ́ ṣáájú wọn pa. ẹ hmm, dúpẹ́ fọlọ́. ọ̀rẹ́ mi jọ ń torí ọlọ́run ọmọ tó ń jó bíi òkòtó láàrin àwọn ẹgbẹ́ yẹn bó ló ti wá. sáwọn yẹn ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ló máa ń wá bì ṣùgbọ́n àtìgbà tí ọmọbìnrin yẹn ti darapọ̀ mọ́ wọn ló ti máa ń dùn yàtọ̀. bẹ́ẹ̀ ni o tó bá tún máa rí tí ọmọ yẹn bá bẹ̀rẹ̀ sí ní tó báyìí tó kì gbogbo ojó ìmọ́lẹ̀ ṣé ló máa wálẹ̀ ní àti bí ìkòkòrò. ó tọ́ mi sọ̀rọ̀. Hmm. tí àwọn onílù yẹn bá tún wá ń lùlù báyìí àfi bí ẹni pé tí olórin bá ń ṣeré báyìí tí pẹ̀rí ń lùlù sí i. I'm telling you. arábìnrin mo wà òkè mi. ọ̀rẹ́ mi jọ fún mi lásìkò díẹ̀. kò problem. ẹ ṣe wájú. pẹ̀lẹ́ kí lorúkọ ẹ. ọlámídé ni. ọlámídé orúkọ ẹ rẹwà bí ìwọ náà ṣe rẹwà. <laughs> ìlú wo ló ti wá. ìdíòrí ọmọ ìdíòrí ni. ìdíòrí dádì àti mọ́mì nǹkan àtìgbà tí mo ti wà kékeré làwọn méjèèjì ti àwọn ẹbí mi tí mo ní ni mò ń bá jó lọ́nà. ọlọ́run àforíjì wọn ọlọ́run ayé kí wọ́n kò di irú kò di gbà. nǹkan táwọn wàá dúró ṣe fún ẹ lágbára ọlọ́run kò máa ṣe jù bẹ́ẹ̀. àmì o àmì ẹ ṣe máa. ẹ mo fẹ́ gé ní ìbùkún. tí o bá mind ṣé o lè má bá mi ṣiṣẹ́. ní ọdún sọ èrè ọlámídé. máa gbọ́rọ̀ bó ṣe bí kalẹ̀ tó dẹ̀dùn lẹ́nu ẹ̀ ó ṣe mọ̀yàn wà ní kó wà máa gbé pẹ̀lú òun ó mọ́lé ò mọ́nú ẹ̀ ó lè gbà. adéwálé ò dé try kó reason pẹ̀lú mi torí tiwa náà ni nǹkan tí mo fẹ́ ṣe torí ẹ̀ mo ṣe gbà sí wọn lẹ́nu. torí àwọn mélòó sọ fún mi torí àwọn mélòó wo tógun bá ràn ẹ́ ogun lè ràn mí o ò lọ bí wọn kàn. adéwálé ọkọ mi ló wà lóyè má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ mo mọ nǹkan tó ń ro bó ṣe wà yẹn o ó ń rò pé tí n bá ń gbélé kò sí pé bóyá àwọn ọmọkùnrin èkó yẹn wá fowó tàn mí kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá. kò sí nǹkan tó jọ kò sí nǹkan tó jọ àbí wo tèmi yé mi tèmi ó yé mi bá ṣe ń lọ a máa padà sílùú papọ̀ ni. má bàa mi sọ́mọ́ má bàa mi sọ́mọ́ rárá rárá mo ti mo ti nǹkan tí mo sọ ni mo sọ yẹn mo dẹ̀ yí padà orúkọ dẹ̀lé mi kí mi wá ṣe kókó wá lu sí kókó àwọn ọmọ ẹ̀kọ́ wá mọ ẹ̀ mọ́ mi lọ́wọ́ orúkọ yóò gbẹ. <sighs> adùn ṣọ́rọ̀ yìí ò ní lẹ́yìn ṣá. ọkọ mi <sighs> kò lè lẹ́yìn. Ah, ẹ̀rù ń bà mí o. kọ̀ọ̀kan lè ṣẹlẹ̀. àmẹ́rù ń bà mí o. ọkàn ò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n jẹ́ ká sọ. kò tó láyé ayé ń jó ràn-ìràn-ìyìn kò sẹ́ni tó mọ̀ wọ́n ta àfẹ́dùmarè tó dá wa sáyé ọba mímọ́ bá mi ta tèmi um, kó dé síre o. èmi ò lọ́wọ́ púpọ̀ láti bẹ́ẹ̀ sọ okay mo kàn fẹ́ kó mọ̀ pé inú ilé yìí bó ṣe wò yìí um, ilé tọ́lọ́run wà ní àdẹ̀ kẹ́nikẹ́ni kó jẹ́ èṣù àbí kó jẹ́ irinṣẹ́ èṣù kó wà wọnú ilé tó wà ibi tá a bá ní kó lọ òun ni kó lọ ibi tá a bá ní kó má dé ṣe bẹ̀ léèwọ̀ kó má débẹ̀ rárá kò wá ń ṣe pé ibi tá a bá ní kó má lọ ibẹ̀ ló máa jókòó sí ló máa sùn sí èmi àti ajá nǹkan tó bá gbé wá fún mi ni màá gbé fún ẹ o tó bá gbé súnmọ́ mi ní ti dáadáa èmi náà ṣe dáadáa sí ẹ o get nǹkan tí mo sọ ń sìn ọlọ́run ò ní ṣe ní comfort tó ń fọjọ́ o nítorí pé àwọn nǹkan wà tó yẹ pé tó bá ti débì kan báyìí gbogbo bẹ̀ á dẹ̀ dàrú wá fọ́ pátápátá hmm. ọlọ́run ò ní ṣe nírú èèyàn bẹ́ẹ̀ àsìkò tó wọnú ilé àmọ̀ sí dáadáa ok um, sóde mi hmm. tèmi jù bẹ́ẹ̀ lọ bá kí wọ́n fún aládùra. Hmm. ẹ àdìdì dìde dìde ní orúkọ jésù àmín ilé ayọ̀ nílé ọlọ́run á sọ ìdílé ìbànújẹ́ àmín àwa fi olórí ilé ìyá fi léyìn lọ́wọ́ ọlọ́run gbogbo ohun tó bá ń dáwọ́lé jẹ́ kó máa yọrí sí rere àmín kó máa lọ láyọ̀ kó máa dé láyọ̀ tó bá lù báyìí kó máa dùn ni àmín ẹ wa fi léyìn lọ́wọ́ ọlọ́run bá mi ṣínà fún bá mi lànà fún ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín lórúkọ jésù. kọ́lá ṣé òótọ́ ọ̀rọ̀ dé lórí ìfura lónìí ìfura lọ́la yìí èmi ò ṣe mo tún èmi o. Ah, ah, ah, kí ló dé. kí ni òde mm. ẹ ṣe bá ṣe ń ṣe fúnra wa ìṣó dání. ìní ká tira wa sódò ọ̀la ká dóúnjẹ ra wa dànù èmi ò ṣe mọ́ o èmi ò ṣe mọ́. ọ̀rẹ́ mi ojo ni ọ́. Mm, bó bó pè mí lójú ó yé mi tèmi yé mi torí èyí tí yé mi ṣe fún mi ní àná ó dùn mí. kí ló ṣe. Eh, kí ni ò ṣe ìyá mi rán mi ní rẹsì. Eh. àti rẹsì àtàbọ̀ ló bá fọ́nká ló bá gbàdánù lọ́wọ́ mi èmi ò ṣe o. ọmọ ń gbọ́jọ lọ ni sórí ìfura ọlọ́run ní jẹ́ni lè bá wọn filẹ̀ láéláé. ọdún yàtọ̀ sórí àtìgbà tí a ti ń ṣe ìfura yìí hmm. wọn ò mú mi rí. mo fura ju kí ló dálẹ̀ lọ sórí bó bá jòkó láti òkè àjà bíi méjìlá kó tó dé kẹta kó tó dé kẹrin mo ti mọ̀ pé nǹkan máa bá mi. Eh. Ah! mo fura jù. ẹ ní tèmi o eh. torí tójú bá kojú èmi ò sọ fún àwọn ọ̀rẹ́ wa pé èmi ní tèmi n ò ṣe mọ torí ewu ń bẹ lóko lóńgẹ. a ṣe o kí ni ìdú o. ẹ eh, a ṣe o ewu ń bẹ o. o ṣe ń kàkà ẹ ah, ewu ń bẹ o. kí ni rẹ fún ewu lóde yìí. ẹlẹ́ni mú ìwọ ni. ẹ̀ẹ́dì ò sọ fún ọ. o ti rí nǹkan kan ah, ìrí rẹ ní filé. o ṣe tiẹ̀ padà ṣé ẹ bá máa ń ṣe fúnra sọ́nà oyè mi lápá ni. ìfọwọ́ àbí ìwò ṣé wà. ìfúra kọ́. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kọ́. Ah, ọjọ́ kejì ọjà ni. bó ah, ti lọ máa fúra o bó ti bọ́lá yẹn mo lè pa o fúra o mo lè pa o. Lámìdé Lámìdé. máa. wà á lọ bóúnjẹ oúnjẹ ti rẹ́ẹ̀dì ní kìchìn. ok. Ah, one kí ló kó sí. aṣọ ni mà. kí ni problem ọ̀gán náà lámìdé ládùúgbò aṣọ tí mo rà fún nǹkan tó wọlé lé ah, ah, o tún wé scarf nínú ilé nínú ilé tó ti ṣeun tí mo ti ṣeun tó dáa fún ẹ o tún wá wé scarf sórí àwọn aṣọ tí mo rà fún ẹ dàbó ló wà. gbogbo ẹ wà nù ilé. ṣé wọn náà gbọ́ rẹ̀ mo ra aṣọ fún ẹ o kò sínú ilé ṣé ilé ló fẹ́ wọ̀ ni. bàtà jáde ni. bàtà jáde. kò mọ́tà ṣé bí mo ra àwọn nice dresses fún ẹ àwọn skirt shorts tó bá ti wà nílé náà lè ó dẹ̀ clean up Go wake up jọ your lung? ah sori látẹ̀lé lọ tó bá ti ji, tó ti wẹ̀ ṣe ni kó wáyọ tó bá dra sára irun èrè ó ti ṣe wàá kò yà sílẹ̀ ni àbí kó páàkì ẹ̀ tó bá mọ̀ ṣe kó pè ní máa bẹ ṣe ṣùtì gbọ́. ok ma Ah, kilo dé ẹ ṣe ma. wà á lọ nílé nsìn kó lọ change aṣọ ẹ kó tó wá ṣé bí inú ló yàrá oko tó ni. sọ̀rọ̀ àníkàn lọ mọ ràn yàn lọ́wọ́ gbogbo káràkátà yìí ń jó olúwa rẹ̀ fẹ́ fẹ́ jájà ló lájàjà àgbogbo báwọn èèyàn ti ń tiraka ní gbogbo àwọn àdàbà tí ń bẹ lókè wọn wọn jẹ wọn fẹ́ jẹ́ káwa ìròmọdé ẹ ti àgàn ká gbé níbi iṣẹ́ Ọlọ́run òun kọlọ. àwa làwa nígbà Ọlọ́run àjọ wọn lójú. ó yá ká lọ.

Hmm? gẹ̀sà gẹ̀sà ah. wá kí mo bá tẹ̀lé ní sin bí ó ti kan kan kankan kankan bíi tábò kòǹkòrè lọ́jọ́ hmm? rí o. iṣẹ́ tí ìyẹn ṣe tí ò lè rí àwọn ah! ìdúpẹ́ ó bá wá rí. àwọn orin ah, náà wọ́n mú gidi ni. ọ̀rẹ́ wa hmm? ṣé ká má parọ́ ọmọ mi dé yẹn ọmọ gidi ni inú mi dùn wípé kò dé kókó sọ́ra ẹ̀ di adékòdé rẹ̀ kò gbàgbé àwọn ọ̀rẹ́ rẹ̀ lágbára ọlọ́run ọlọ́run ò ní gbàgbé ọmọ rẹ̀ ọmọ ni ọmọ ni. ẹ ẹ ìtàsọ́dún bó o láti wá sí ọ̀rọ̀ létí àwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ fílẹ̀ báyìí ṣe é mọ̀ pé wọ́n ti lọ sípò tọ́ báyìí nígbà wọn sì ti kú. Hmm? ó ti bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilé yẹn náà ó ní ká gbìyànjú ká bá òun wá àwọn èèyàn tó máa gbé bẹ̀ lẹ́yìn yẹn owó tá a bá gbà lọ́wọ́ wọn ká fi ṣe àwọn kan pẹ́pẹ́pẹ́ tá a bá fẹ́ ṣe. ọ̀rọ̀ gidi jàre ọ̀rẹ́ wa òde ta ní níwájú yìí ṣé aṣọ ẹgbẹ́jọdá la máa wọ̀ ni àbí bò. kì í sáṣọ ẹgbẹ́jọdá aṣọ òkú ìyá àgbà yín tá a fi tá a mú aṣọ mọ̀lẹ́bí gbogbogbò ó ní a máa sọ̀rọ̀ gidi yóò mọ sọ̀sọ́kùsọ yóò mọ gbàrọ̀ fún ẹnu. mo fi jọba bẹ́ẹ̀ ni. mo fi jọ àwọn ìyá rẹ náà ń sango lọ. ẹni ah, sùn ẹ má tún bẹ̀rẹ̀ o sọ sí i máa sọ̀rọ̀ yóò máa sọ̀rọ̀ wèrè. Ah, ah, gbẹ̀ndu gbẹ̀ndu gbẹ̀ndu mm, naṣanaṣan gbẹ̀ndu aya ànukù gbẹ̀ndu aya ànukù ẹ fún wa bá kíni kíni ajábọ̀ ọ̀jẹ̀ ni. ó ah, gbọ́ ni. Eh. kíni. kí ló ń dún. ẹ eh, mọ̀mọ́ bó bá jẹ́ ta aláfọwọ́ra mọ̀mọ́ jiyàn ní fóònù ìmọ̀ ń dún bíi fóònù mọ́mọ́ jí. Eh, fóònù ni. ẹ jẹ́ ibi tó ti ń dún làmọ́. àpò mi ni ṣé ti ń di ni. àdé fóònù fóònù wọn lè fóònù mi. ẹ pupa ni o tún ní dúdú lórí. mo ti ń lo fóònù ẹ ìrẹ́ rẹ̀ àpẹẹrẹ àbí mídí gan ló ń pè. mídí. Ah, mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀. ẹ mọ ọkọ mo ń bọ̀. Ah! ọ̀rẹ́ mọ̀ jẹ́ tán ọ̀rẹ́ mọ̀ jẹ́ tán sọ fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹ ti dógún ìfura o. ìfura ni ìfura ni. ìfura sọrí fóònù ti ń bẹ lọ́wọ́ rẹ o yóò máa yóò máa ra kírẹ́díìtì o. wọ́n lè ní káàdì máa ń wọ́n. ìsì máa ń wọ́n. Ah! kalokalo ni wọn ní bàbá ti gbèrú báyìí yóò gbé mi nípínra eh. bàbá ti ń pawó àmọ́ fọkàn ká o eh, ọkàn náà láì máa fi pin. a tún máa fojú pin lẹ́sẹ̀kẹsẹ̀. a máa fojú pin a máa fọkàn ká. ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ ló sọ. ẹ wálé sọ́ọ́lé bá àti ẹ̀ léyìn ta. lámìdé lámìdé máa. ó yá bọ́bí bọ́bí jọ má bọ̀ jáde ah ẹ jẹ́ kó fún mi máa jẹ tèmi níta. kí ló ń jẹ bẹ́ẹ̀ wo èmi ò mọ bámbám ni mo yóò kọ o lẹ́yìn ìkájọ kọ mo rò bọ òun ṣe nínú ilé yìí o àbúrò mi ló jẹ́ ó yá jókòó kó jáde jẹ. inú ẹ̀dá jìn ó jọ̀rún lọ inú ènìyàn jìn ó jọ̀rún lọ ìmúníkà ìjà gbòòrùn àṣírí. báwo ni ṣe ń lọ. fine thank you. ebi wá sá. náà filẹ̀ ìyàwó mi kọ́. wọ́n wà ní ìyàwó sá. tilẹ̀kùn tẹ̀. ok sá. How are you, darling? Báwo ni o kàn? Ṣé wàá kìí? Báwo ni iṣẹ́? Sweetheart, kí ló ṣe? Try láti caution ọmọ yẹn. Àwọn aṣọ tó ń wọ̀ nínú ilé ilé ẹnìjọ́ mẹ́ta yìí kò make sense. Ah! Ó mọ̀ pọ́kùnrin wà nínú ilé yìí náà, òun ó dẹ̀ mọ̀ pé mo ti marry. What's the meaning of that? Má bàa sọ̀rọ̀ ó dẹ̀ máa change. Anyway, jẹ́ ká pa yín sí. Lọ ṣáwà nísìnyí kò dé máa bọ̀ ní dining torí favourite ẹni mo sè pẹ̀lú red wine tó máa ń like. Oh, really? yeah. Eh? yeah. eré tí eh, ìdíje tí yóò wáyé lọ́sẹ̀ tí ń bọ̀ kí ni ìgbáradì tí ìwọ múlẹ̀ báyìí. Ah, mo múra kọjá yìí Oh. kí ni jẹ bẹ wọn fi lè pọn tí wọn fi ọ̀nà lọ kà. wọn fi lè pọn tí wọn fi ọ̀nà lọ kà. <laughs> ọkùnrin rẹ láti fi ọdún mẹ́ta. adigun ni ẹlẹbẹ wo mo ni ah. ah. o gbọ́ hmm? inú ká tẹmu gidi ńlẹ̀ yìí ọ̀gá ni ìyá múdà. Hmm, ọ̀gá ni ọ̀gá ni ọ̀gá ni. olóyè ẹ̀yọ̀ wa ara yín tẹ́ bá fẹ́ rẹmi àwọn náà lẹ́ máa mọ̀ ẹ́ pé bélò lọ́gá àwọn olè tíátà. Ah, kí la gbé kí ló jọ̀rọ̀ ń pọ̀ kí ló dé tó bá àwọn nígbà tí o sọ pé àjọ lówó kan ti tẹ́lẹ̀ sáàtà yìí fún wa káwá fún olówó lọ́wọ́ alẹ́. alẹ́ yóò gbọ́dọ̀ dọ̀tún ah, la o. ọjọ́ òla dálẹ̀ fún ọ tó dọ̀tún la rí ah, nígbà tí o sọ̀rọ̀ wa kan jẹ́jẹ̀ ṣe lẹ́nu rẹ̀ báyìí ah, ó wá rẹ́jẹ̀ lẹ́nu wa bí ọ̀rẹ́ wa kan nígbà tó dàbí ogun tó di bí ogun ní ìlú kan. <laughs> ọ̀rẹ́ burúkú ló rájú ní sango. nígbà tó di gba gbogbo fẹ́ǹsì lọ́rẹ́ wa fò sílẹ̀ fún ẹgbẹ́ bàwọn káwọn mọ́. ìgẹ̀lẹ́ ni mo ní àjà rẹ̀. àjà rẹ̀. ọmọ ẹ bọ́wọ́ sí mi sí kájọlẹ́ làánà kí ló fọ ní ibùgàn kí ló sí. Ah, ní kíni òṣì bíbó ìfúra nínú àwọn tó dùn torí lọ. tiwọn ìfúnra òfò òfò ẹrù ẹmu tí n ti sanwó rẹ. Ah, ọjọ́ tó tó tó yí ẹran ọgbẹ́ mi tó yí mọ́lẹ̀ nǹkan. ìyín wò sí lọ́lọ́ bíi capsule ni. capsule kan capsule ni. ẹgbẹ́ fòrò ṣe ń kọ́ mi bí oníkẹ́dọ̀mí atasiranyin láàárọ̀ lákẹ́dẹ́mú nù. ẹ ṣe olùwẹ́rẹ́ ṣe olùbárẹ̀ balẹ̀ sórí ìfura ó ti wà látàrí gbàtà láyé ti dáyé ni irú lè náà máa ń pè ní ẹni bá láyà kó wá wọ̀ kọ́sẹ́ tó lè dá dúró torí báwọn kọ́sẹ́ gúnlẹ̀ báyìí làwọn mí ìfúró òfò ẹrù nù o ah. sábà ah, ah. ẹ bẹ́ẹ̀ tí sanwó ẹ̀mú tó dànù sábà bẹ́ẹ̀ tí sanwó rẹ̀ ẹ wọ bẹ́ẹ̀ bá tún dọ̀rù rẹ wò yóò dìgọ̀ mẹ́mọ́ yín lọ. ẹ yóò gbẹ́ni ọ̀hún ó dùn mí. ẹ yóò dìgọ̀ mẹ́mọ́ yín lọ. ìfura ni. ó dùn rẹ jù ó dùn. ìdè fílẹ̀ ìfura ló gbára ẹni. ẹni tá à ń wá lọ ni ọ̀nà làtíkù mo ti ṣe rí ẹ ló ṣe dáa jẹ́ kí n sọ fún ẹ ṣó o rí akọ ọ̀bẹ́pẹ tó o gbé sílé tó ń pè níyàwó yẹn mo fún ẹ ní gbèdéke oṣù kan tó bá kọ̀ tó lóun ò lóyún gbàdúgbàdú máa gbowó àgbàdo lọ́wọ́ èmi pẹ̀lú ẹ ah, máa jẹ́wọ́ bí mo ṣe jẹ́ fún ẹ o kàn ń wò mí ni gbẹnu ẹ lọ́wọ́ tó bá sọ pé ọmọdé ìyàbí fún gbọrọ amúfún ọ̀wọ́n àtàǹkókó tó bá dàbí ẹni wípé ó bá ti mú orí ẹ̀ sábẹ́ tó ti ṣe báyìí tó wà hàn á sọ fún pé kó yọ kúrò lẹ. ẹ mọ́mí kò. ẹgbẹ́ kọ́ àtọrọ kíkí lọ́wọ́ yín àwọn náà dà ó ní ẹ wò wọ́n àfi èkánná àfi kọ́ jẹ kọ́ mu wọn ní kankan láti ṣe nínú ilé. mọ́mí ẹ wọlé kí mi àti. pẹ̀lú ẹ sọ̀hún ṣé mo sọ fún ẹ pé kí ló kàn mí pẹ̀lú mọ́tò ẹsẹ̀ mi kọ́ ni mo fi débi báyìí ṣé mo sọ fún ẹ pé mọ́tò ni mò ń wà ní àbámọ́ ẹ fún mi ní tí mò ń fẹ́. orí nǹkan náà ṣákálá ṣokolo. kò tí mo náà ti wọ I will tell you who I am. o ò tí ì rí nǹkan kan o ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n gbé ó gbé orí ó ti ẹ̀ ń yọ ó ń yọkun orí burúkú olóhùn jẹun kí ló yọ orí nǹkan náà tàbí ṣáwá gbígbẹ. I let you see yourself. wo aṣọ ẹ ní true colour and I will let you read your obituary. Yes, I bet my life, honestly. Inú ẹ̀dá jìn ó jọ̀run lọ, inú ènìyàn jìn ó jọ̀run lọ, ìmúníká kùjá àṣebí. Ee, ìmúníká kùjá àṣebí. Ó rí mi ṣé kò ń ṣe pé wọ́n ti ń disturb ẹni ṣọ́ọ̀bù. ah rárá mà wọ́n disturb ẹjọ mà ọ̀rọ̀ nípa ọkọ mi ni mo fẹ́ rí ọ fún. kí ló ṣe. ah kò sí nǹkan kan mo kàn fẹ́ kí ẹ bá mi help ẹ ni bẹ́ẹ̀ ṣe ń ṣòre fún mi tẹ́ ń ṣàánú fún mi mo fẹ́ kẹ́ bá mi náwó àánú sọ́dọ̀ òun náà. dàdídé kó jókòó. kí ni nǹkan tó rò pé a lè ṣe fún un. mo ń rò pé bóyá kẹ́ bá mi gbalé fún ma and then kẹ́ bá mi sọ fún ọkọ yín kó bá mi lò pọ̀ wọn láti bá wa ṣe so that a lè fi ṣe agbe tó ń ṣe yẹn sílẹ̀. ṣé nǹkan tó fẹ́ ká ṣe nìyẹn. bẹ́ẹ̀ ni mà. ó dà ó ti di ṣíṣe. ìṣe ah, ìṣe lábì dé dìde dìde lẹ́jọ́ ṣé wọ́n pe bí àbúrò dìde sí mi ni. ìṣe ìṣe nǹkan tó bá ti fẹ́ ìwọ sọ fún mi èmi á ṣe ṣé o mọ̀ pé ìrọ̀rùn gé ni ìrọ̀rùn ẹyẹ ni ẹ ṣe mọ ojú òní tí ẹ ṣe kù. ó ti tó bóyá kitchen sin kó bá mi bu ice water kó tutù dáadáa. ah pẹ̀lú condition yìí. Yo. mo dáhùn kò fẹ́ jí mo lé nìyí lọ́kọ̀ máa ń rìn mọ́. mi ni fún yín jọ mi mọ̀. ìyá ń bẹ fà. ṣé ọ̀rẹ́ mi. <laughs> pẹ̀lẹ́. Hmm. Ah. Ah mi lè wait láti rí ọmọ ẹ láti yí ọdún yìí <laughs> orúkọ tí máa fún a fẹ́ tó igba. <laughs> tọ́lá ní fẹ́ pa mí nígbà tí wọn nìkan fẹ́ fún tinúkẹ́ ládìrú orúkọ yẹn jọ àwọn tó lọ́mọ mélòó ni ká wá sọ. <laughs> ó ga a ti bẹ̀rẹ̀ sí ní fún lórúkọ náà nìyẹn ìyá tinúkẹ́ ó ga ẹ báwo wà ní ṣé èmi ni màá bí ẹ lọ́lẹ̀. kí ló ṣe mí ṣẹ́sẹ̀ mo lóyún sí ni àìrọ màá gbéra mi wọ́n ṣe ní exercise tó dáa ni kí n máa drive. tó fọ́nì ṣé driving wá jẹ́ gẹ́gẹ́ bí exercise ah ó jọ nítorí ọlọ́run èmi ò fẹ́ wàhálà torí ìṣọwọ́ tó fi wọlé lẹ́ẹ̀kan tó ń mí lókèlókè mi lè wá rògbò lọ́wọ́ ọkọ ẹ̀. má wọrí èmi ni máa fúnra mi bí ẹ lọ lè dráìvà mi lágbé mọ́tò ẹ wà fún ẹ láàárọ̀. ó dáa tó bá insist oúnjẹ mi dáa. Mide. Mide. Sir. Draw for me juice. Okay, sir. Jọ lọ pe adùn for me. Okay, sir. This girl is really out of her mind. I'm serious. Eh, ṣé irú mo ṣe to ti ṣínà peter sẹ́gbà rẹ̀? Àbí Fúrájù Square nọ́ọ̀ṣì tapis gba ìwà ti dólé. Gbogbo <laughs> orí ẹ̀ báyìí orin ni. Ah, o lè kọrin tó bá ń ṣe kinní gan lọ́wọ́. Ah, ah. <laughs> Kíni? Wálé. Hmm. Kí ló ṣe? Omi dé, ṣorí ti máa dákẹ́ tí màá sọ̀rọ̀, kí ṣe gbé nínú Ọlọ́run. kí ló fa gbogbo ètò ìtọ yẹn sí. ah but mi lè wọnú máa rò bọ́rọ̀ ìṣèlú náà wàá dọ́dọ̀ mi ní alẹ́ Friday wàá lọ Sunday ṣó dáa bẹ́ẹ̀. Wálé Wálé má jẹ́ ká yabara múre jẹ o èyí ó ṣáájú orí bàǹtàbàǹtà báyìí fún wa ṣé àsìkò tán wá ní ìdìmí nsìn ṣé báyìí ló wáyé kí n fi wọ́n sílẹ̀ kí n kúrò lọ́dọ̀ wọn. máa gbọ́rọ̀ tuntun ẹ̀ náà ṣé o fẹ́ máa gbé bẹ́ẹ̀ sí láéláé ni wálé mi lè gbé bẹ́ẹ̀ títí láéláé ok jẹ́ ká fún wọn dìgbà tán bá bímọ tán bá ti bímọ tán má dé kúrò bẹ́ẹ̀ má má bọ̀ wọn bẹ́ẹ̀. náà mo ti gbọ́ mo ti gbọ́ kọ́ ṣáà ti bímọ wọn ni wọ́n bímọ kọ́ sì ti bímọ kó lè máa bọ̀ bí. <laughs> ṣé kò ní pọ́ṣù mẹ́sàn-án ni. ẹ ẹ lèmi máa bímọ tí ò pọ́ṣù mẹ́sàn-án náà. ah ọlọ́run wájú ah, ah, oṣù mẹ́fà á dẹ̀ fi sínú gùn àwọn abẹ́rẹ́ sí dákẹ́ nípa ọlọ́run ní jẹ́ káwọn neighbor room. Àmì àmì mà àmì mà. Yes ma'am. Congratulations. Congratulations did you say? wow! And father. Yeah. ṣe. Ẹni yóò wọ́n kúrin láti láti. Ìṣẹ̀lẹ̀ gbé mo strong. Ẹ <laughs> eh, ṣé mo lè rí ìyàwó mi sìn? No no no no ẹ máa dúró díẹ̀, wọ́n láti transfer on sí ward. very much. ọkọ mi náà ní kí n dúpẹ́ pé ẹ ṣe gan-an at least ẹ jẹ́ kí láì wá ìbò ẹ ṣe gan-an ni olúwa wa wo ìlà ìpẹ́. kò tọ́pẹ́ ọlọ́run ọba ló ní ọpẹ́ ẹ̀yìn bábẹ́ mi náà wàá sọ fún un torí mo lè má ráyè sọ fún kó tó dìgbà ìgbéyàwó yẹn. kó bá mi jíṣẹ́ fún pé mi ò fi ẹ́ sílẹ̀ kó lè fìyà jẹ o. Ah, ọlọ́run tẹ̀ ní jẹ́ kí irú ẹ̀wọ̀ lọ́kàn. àmín ẹ̀ẹ́n lámìdé. máa ṣòrí eré ọkọ ló ń lọ o wọ́n dẹ̀ ní pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni ṣórí gbogbo nǹkan tí ọkọ ẹ bá ṣe àti gbogbo nǹkan tọkọ ẹ bá ní ni mo fẹ́ kó bá ṣe kò dẹ̀ bá ní mo wá fẹ́ kó mú ọkọ ẹ bíi priority ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn ṣórí wọ́n dẹ̀ ní ìyàwó ilé o ó bá ń ju owó púpọ̀ jù wọ́n ló máa fi ń fa ikú fọkọ ẹ ni irú ìyàwó yẹn ò dẹ̀ kí n pẹ́ nílé ọkọ ṣé wá rí gbogbo tátàtà tí mo sọ yìí mo fẹ́ kó wọnú ọpọlọ ẹ lọ kó dẹ̀ jọ kó mú lọ. Hmm? àǹtí ẹ ṣe gan ni ah, in fact mo mọ̀ pé mọ́mì mi àti dáàdì mi lọ parapọ̀ lọ́dún sínú inú ìdẹ̀yọ̀ kan torí tó bá wà láyé wọn ò lè ṣe jù báyìí náà lọ fún mi àǹtí ẹ ṣe ẹ wò mo kàn fẹ́ kúrò bíi nípa tara ni o mi ní fi yín sílẹ̀ rárá nípa tèmi. ẹ ṣe thank you thank <laughs> you kí lè ọ̀gbìn rẹ wá. <laughs> ọkùnrin rẹ ah. bóòlì. Ah, ah, adéyẹlé bóòlì ọ lè jù ọ sì síbẹ̀ ọ̀rẹ́ wa lẹkẹ ṣe jọjọmu yìí. ẹ kú dìde ẹ ṣe gan-an ẹ eh, ìdìde bíi bò tó yẹ ká ṣe wà pẹ̀lú yín kájọba kó mòkóló mòkélé mòkélé. lóòótọ́ kúkú ni lóòótọ́ kúkú ni ẹ wo ẹ káyọ̀ tèrè kúrò ẹ̀yin gangan lẹ jẹ́ kí ọjọ́ yẹn ládùn kó dẹ̀ lárinrin mo ṣe àgbà pé èèyàn aláṣọ mi ni ọlọ́run. Ah, ọ̀rẹ́ wa ọlọ́run ni ká fọpẹ́ fún hmm. àtàntí adùn yẹn àti ọkọ wọn ah. àwọn ọlọ́pẹ́ yẹ. Ah, ẹ wo ṣé ká máa dúpẹ́ lọ́wọ́ àǹtí wọn tán ṣe ìgbéyàwó alárinrin fún yín ẹ kò tó wá tán síbẹ̀ wọ́n tún mọ́kọ́ ọ̀bọ̀kún lẹ́yẹ wọ́n tún dín kí ọ <laughs> ṣèyàn. ẹ wo ẹ wo ọlọ́run nìkan ló lè san torí káyọ kì í ṣe tẹnu kì í ṣe tètè bọ́ọ̀lì hmm. wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. ah ó mà wá ga o ẹ ṣáàjà máa ṣàdúrà kọ́ lọ́n gbà wá gan kaláwo rí ẹ àbí bò ní ọ̀rẹ́ mi. àmín o àmín o. ọlọ́run ó sì ti àná láìpẹ́ lágbára ọlọ́run. àmín o àmín lágbára ọlọ́run láìpẹ́ láì jìnnà ẹ̀yin náà pàdé onítìrí. àmín àmín àmín ẹ wo ẹ ẹ tàṣọ dùn àwọn nǹkan tá a kó wá fún yín ó wà nùbù tẹ̀lé ká lọ. nínú bùtù bí ẹ ẹ ẹ ẹdú ẹdú ẹ dákun ń bẹ nínú bùtù bí ah. ẹ ah, ṣe àdúpẹ́ tí àná ti ń da àwọ̀ kan. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ti ń da àwọ̀ kan. àdúrà rẹ nígbà. <laughs> kíní onífóònù bóyá káwé àkámọ. òun ò fẹ́ yẹ oúnjẹ ló mọ̀ ọ́ jẹ. ẹyẹ kan ti tó àwọn méjèèjì ó máa pín in lò. èèyàn ọlọ́run ọ̀rẹ́ mi sórí ire wọ́n ní tèmi kò dáa. gbogbo ṣe jẹ́ nìyẹn. kí lọkọ sọ nígbà tó ń fún un. n náà ni ó kí n má bínú pé kí n má dàá mọ́mí Bí ẹ ó ti tán nìyẹn tọkọ ẹ bá ti support ẹ tó dé understand nǹkan tó ń ṣẹlẹ̀ kékeré ní ìtòkù èmi rí ju nǹkan tó rí yìí lọ nǹkan kékeré kọ́ lèmi náà fèsì àmọ́ pẹ̀lú àdúrà àti ògo Ọlọ́run nǹkan tí mò ń wá tẹ̀lé lọ́wọ́. ẹ ṣe gan ni o mo appreciate ẹ ẹ ò ní òní pe máa lọ tó rọ́kọ̀ mi ò pe pẹ́ dé. ìyẹn náà dáa kó yìí sì máa lọlé kó lọ ṣe oúnjẹ fún ọkọ ẹ ṣùgbọ́n Ọlámídé mo fẹ́ sọ̀rọ̀ kan fún ẹ mo dẹ̀ fẹ́ kó fi sí ọwọ́ òsì ẹ kó má fi jẹun sórí ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn má fi bá àwọn ẹbí ọkọ ẹ jà o sórí lásìkò tó wà ẹ gangan ló yẹ kó súnmọ́ lọ́hùn kó máa gbàdúrà kó dẹ̀ máa gbàwẹ̀ pé nǹkan tó tọrọ fún kó kàn ẹ́ lọ́wọ́ oríṣiríṣi nǹkan lè máa wá lọ́tún lọ́sì yìí kí ìjà ìgbà yín gangan lè jà wọ́n máa jáde làwọn ẹbí ọkẹ́ wọn máa bẹ́ẹ̀ fi wọ́n máa bẹ́ẹ̀ fi tínà wọ́n bá wọn jà wọ́n má gbé wọn lọ́nu má disrespect wọn ìwọ ṣàkọjú wọn lọ́hùn kó máa ṣàdúrà pé nǹkan báyìí ni mo fẹ́ tó máa dùn àwọn ẹbí ọkọ mi nínú ó dẹ̀ mọ̀ pé wọ́n á ṣe fún mi ó ṣàrí mi náà it is well ọ̀rẹ́ hmm, mo ra àkọ́kọ́ fún ẹ tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ gbé wá sílẹ̀ àmọ́ àti ọlọ́dẹ ti bá mi bí ẹ wá ń sìn mo kó máa ṣùgbọ́n mo ti gbọ́ ẹ ṣe mà. Mide, kí ló ṣe tó fẹ́ sọ ẹ̀ di olúndùsí lọ́rùn? Báwo ló ń ṣe báyìí? Tó fẹ́ fẹ́ kún ṣe ra ni? Tí kò gbọ́dọ̀ sunkún mi mo ṣàgbọ́n nǹkan tí mọ́mí sọ wọn làwọn máa fẹ́ yàwó mi fún ẹ. Ramide báwo ló ń ṣe báyìí ṣé wọ́n rò pé mo lè ṣe nǹkan bẹ́ẹ̀ ni tí wọ́n bá sọ ṣé kò wọ́n bìlìfẹ̀ màá fẹ́ lẹ̀ màá lọ fẹ́ lómi kò yẹn ò pọ́síbù náà. méjì wò ṣe ìta bá ní ká wò á lè blé mọ́ mi ìtara abiyamọ lásán ló ń ṣe wọn bí táwọn bá bímọ yẹ kí àwọn náà gbọ́mọ jù bó ṣe wúrí nìyẹn ó mọ̀ pé ọ̀tá àbí amọ̀ra gan wọn ló máa yẹ ká yàgbọ̀n náà. àmọ́ kí la fẹ́ ṣe dókítà ní kò sí kankan tó ṣe mí àti kí la fẹ́ ṣe ti báyìí. nǹkan tí mi rò pé a lè ṣe ni pé báyìí ká lọ sí ìlú wa lọ́dọ̀ bá bàbá lébi ọmọ yẹn wọn kó máa ń ṣe àgbo fáwọn tí ò bímọ. èmi rò kí bàbá yẹn kàn ń gba àwọn èèyàn jẹ òní ṣó mọṣẹ́ ni. owó ń gbà wọn kò gbà wọn lámìdé jẹ́ á gbìyànjú. Ah, mo ti gbọ́ máa lọ síbẹ̀. I'll stop your bullshit. Ah. Stop, please. Hello, hello, sir. How about Àlàáfíà ni. Adúpẹ́ sir. Okay. Yes, sir. Hmm. Ah! Mo ti béèrè ọ̀rọ̀ rẹ lọ́wọ́ àwọn ọ̀nilẹ̀. Wọ́n sì ti ṣàlàyé fún mi yékéyéké. Yéké ọgbọ wọn ní ọ̀rọ̀ rẹ kò gbẹ bọ bẹ́ẹ̀ ni ògbẹ tútù. Ah, ẹ̀sà ṣé kò wá sí nǹkan kan tá a lè ṣe sí ni. ọ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ ni o dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ kọ̀ọ̀kan gbẹ bọ́ kò gbẹ tútù ní àmọ́ látúnṣe sórí wo ìlákọ̀ọ́lá yìí ìlákọ̀ọ́sẹ̀ ńlá là ń pè. ọgbọ́n ọ wàá mú un lọ sọ́dọ̀ ẹni tó fẹ́ràn dénúdénú ẹni tó fẹ́ràn jù yàtọ̀ fọ́kọ rẹ o má mú dọ́dọ̀ ọkọ rẹ ọ̀dọ̀ ẹni tó fẹ́ràn jù ọ wàá mú fún un yóò ṣàdúrà fún un tó bá fi ṣàdúrà fún un ọ̀rọ̀ ti tán kò tún bá ń lọ bọ́ báyìí lè ṣe yíò pẹ́rẹ́ ọ̀rọ̀ rẹ dayọ̀ nílé. ẹ ṣe ẹ ṣe mi yọ jẹ fún ọ yọ jẹ fún ọ bó ti jẹ fún olúgbó yọ jẹ fún ọ bó ti jẹ fún alẹ́sà yọ jẹ fún ọ bó ti jẹ fún ọ̀rùn léèlà ire o. ṣeun káàbọ̀ báwo ni àbúrò mi ọkọ ẹ ń kọ́. Oh, wà ó ní máa kí yín àǹtí worry. ló máa wá rí yìí. kò sí bínú ó yẹ kí n tí wàá yọjú sí ẹ lọ́sẹ̀ yìí má bínú sí mi iṣẹ́ ló pọ̀ jù fún mi àmọ́ mo ti ní lọ́kàn mi pé màá ṣèyọjú sí ẹ ṣáá lọ́sẹ̀ yìí. Hmm? ẹ̀wọ̀n kò ṣe yẹn ni mo bá wá jàre ẹ̀mí lórí ọ̀rọ̀ àwọn ọmọ iná ni mo jáde lọ síbi kan wọ́n á sọ fún mi bẹ́ẹ̀ pé ẹ ò pé kí n wá ẹni tí mo fẹ́ràn jù mo wá rò pé ah, ìbùkún lókè mi lẹ́yìn ọ̀run àfẹ́yìn nìkan ni mo wá ní bóyá kí n wá sọ́dọ̀ yín kí n pray fún mi. ṣé ìyẹn ló wá gbèrú ẹ lẹ́mìí sókè lórí pé ká ṣàdúrà ó yá tí a gbàdúrà ó yá. wọ́n ní pé kí n fún ní kíní kẹfì pray fún. mo dáràn àwọn ìtì ń tọ́jú bọlé kiri o ta ló fẹ́ ṣe lọ́nà báyìí ọmọdé yìí. ìlàjúrò ọ̀rọ̀ tí mo máa ń bí ẹ sọ bí ọlọ́run nìkan nìyẹn lè gbẹ́kẹ̀lé èyí wo sórí àwọn ará bí yìí tó máa fún ẹ ní nǹkan ẹ̀yọ̀ kan márùn-ún máa fi gbà lọ́wọ́ ẹ ibo ló ti káṣá eléyìí. kí má bínú mi mọ́. kí má bínú pẹ̀lú bí mo ṣe máa ń bẹ ẹ sọ̀rọ̀ tó bí kò sá fún nǹkan tó bá ń jẹ́ dúdú torí pé ọlọ́run nìkan lèmi gbẹ́kẹ̀lé tí mo dẹ̀ mọ̀ pé tíyàn bá képe á dáyàn lóhùn máa dáyàn lóhùn ó lè pẹ́ lóòótọ́ àmọ́ àpapà dá ẹ lóhùn náà ni wá gbọ́ sórí tí o bá jáwọ́ nídìí pé òun tójú bọ́ léyìí akẹ́yìn síra wa. ìwọ wa ló ń tójú bọ́lé ah, tí o bá ń tójú bọ́lé nǹkan mí ni máa gbé léyàn lọ́wọ́ àfi tó bá gbàdúrà kó gbàwẹ̀ olóhùn adé lóhùn mo ṣáà rí nǹkan tó ṣẹlẹ̀ sí mi náà. mo rí ojúlówó nǹkan mi. Ah ẹ má bínú mà ẹ jọ̀ọ́. ní sùúrù ni ẹ̀yin onísùúrù báyìí lọ́lọ́run máa ń wà ó lè pẹ́ lójú títí àwọn ọlọ́run á ṣe ah àdúrà gbẹdà gbẹgbẹgbẹ sílẹ̀. ogun pẹ̀lú bí mo ṣe kó ẹ tó. ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ jésù ní orúkọ jésù olúwa o. ìkíni ìkejì ìyàwó ni. bàbá bàbá ẹ ká sọ ẹ má bínú ẹjọ ọmọbìnrin ọjọ́ sí yẹn ó ti mú làkọ́ṣe wá fún mi o. orí padà gbọ́ ọmọ yín pàdé aláwòrè kí wàá ní ṣíṣe báyìí. ṣíṣe bí wo ọ gbọ́dọ̀ gbà lọ́rẹ̀ o mọ gbà lọ́rẹ̀ o kí má gbà lọ́wọ́ ẹ̀. ajá ò gbọ́dọ̀ tún padà di ebi ẹ̀ mọ́ láéláé gúdẹ lọ ń wò ó gúdẹ nù má gbà ó adùn má gbà ó má gbà ó. Ah, ah, ẹ ṣe mo dúpẹ́ sá. Ah, ọmọ ìlú ìdákọ̀ṣe. bàbá ẹ gbà mí wọn lálàdúrà làwọn páwọn ò kì í lórú ẹ pọ nígbàgbọ́ làwọn kí ni mo fẹ́ ṣe báyìí. Hmm. kò gbà lọ́wọ́ rẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. Oyè mi, wo kì í tán ṣíṣe kù. Bọ́rọ̀ bá rí báyìí, ó lọ́gbọ́n tá a tún dá sí i, ọgbọ́n là á dá sí i nísìn. Ọ wà lọ bá a, ó ní èmi ní kọ́ wáyé. Ah, bàbá, ẹni tí mo fún ní ìlàkọ̀ṣe tí ò gbà lọ́wọ́ mi, wọn ò ní tẹ̀lé mi wá bí wọn ò ní wà. Èmi tí mo sọ bẹ́ẹ̀ ń ọ̀gọ́, èmi mọ̀ pé àá ó lè mọ́ tẹ̀lé ọ ojúbọ̀rọ̀ ò ṣe gbọmọ lọ́wọ́ èkó ọ̀ ojú lásán kan yìí ṣàìsùn wò ó mo fún ọ ní kinní kan o ó fi banu bọ́ ọ bá fi lè banu pẹ́rẹ́ tó bá ní ọmọ bọ̀ yọ ọmọ bọ̀ ni mọ́ sọ jù bẹ́ẹ̀ lọ o nítorí tó o bá ní jókòó lásìkò yóò jókòó tó o bá ní ọmọ fò lásìkò yóò ọmọ fò ni ọgbọ́ bí. èdò ṣé kò ní pa wọn lára mi ìfẹ́ wàhálà ò kí má bàa dábàárà mórí jà. kí ni ọ̀pá lára kó lè pa lára kì í ṣe pé a fẹ́ pa a fẹ́ fàìsàn ṣe àfẹ́ ọ̀rọ̀ lápákọ́ ọ̀rọ̀ lẹ́sẹ̀ kó sátidé yìí náà ni o ti gbọ́. bàbá kò ṣẹ́jú èmi náà pressure yẹn ti pọ̀ jù lórí mi ni jọ́ torí ọlọ́pàá bínú sí mi ah, àǹtí kí ni ká ti gbọ́ èyí tẹ sọ mí dèèyàn ńlá èyí tẹ sọ mí dèèyàn pàtàkì lè tún bá yé mi jẹ́ lè sọ mí dèèyàn rí rẹ àǹtí ah, kọ̀wé mi náà kì í pẹ́ lára mo fi lọ́wọ́ bá bẹ dára jì mí. ẹ ṣe gbogbo orí náà ṣe fún mi ah, àṣẹ mi tì mí síwájú ìyá lọ́rùn. Akuda Mayoro. Akuda. Mama ẹ mú mi ránṣẹ́. Adùn, ikú kọ́ ló kàn báyìí. Bó wáyé gan, tó bá bímọ, Ọlọ́run á bẹ̀rẹ̀. Máa fi ìrònú sí rẹ̀ ìṣe òtán ẹ̀sìn láàárọ̀ ẹ̀sìn lọ́sàn ṣèmi nìkan ni ojú tiẹ̀ ti wá ń tì mí báyìí hmm. Tọ́lání ṣé ó dìgbà tó bá fẹ́yàwó fọkàn mi kí n tó mọ nǹkan tí máa ṣe sílé ayé mi. èmi kúkú máa ń sọ fún un àmọ́ wo ló máa ń tẹnu mọ́ ipe ẹni tó bá gbójú lọ́lọ́run kò ní jogún òfò ṣé ìwọ wá gbàgbé pé ẹni tó bá wá ń gbàdúrà tí ò bá gbé ìgbésẹ̀ tí àdúrà máa fi gbà ó ń tanra ẹni ṣé ìwọ ti gbàgbé olórin tó sọ pé ẹni tó bá ń fa yàrá o kó máa fa yàrá ṣẹ̀ṣẹ̀ eré rẹ̀ òkú ń ṣe ni. Hmm. anyway èmi sì dúró lórí pé ẹni tó bá gbẹ́kẹ̀lé ọlọ́run kò ní pòfo àdúrà ni kí wọ́n ṣàmà gbà fún mi mo nígbàgbọ́. òótọ́ rẹ̀ rẹ̀ sọ. ọmọ bíi àwa ti ṣàwo ni àwọn onídàáyé ǹdáyé làwa kọ́kọ́ ṣe orí eru báyìí sì láti tẹ̀ tá a ti múlẹ̀ tá a ti jẹ lérewé tá a mú lérewé ẹni àwa bá ti wá wò tí ọba ti gbádùn àjẹkólúwa rẹ̀ ó ti bọ́nu kò lè rí ìwòsàn mọ́ tí ikú. bàbá kí lè wàá fẹ́ ṣe sí ọ̀rọ̀ rẹ tèmi. <laughs> ọ̀rọ̀ rẹ rẹ mo ti bá àwọn onílẹ̀ mo ti bi àwọn tó láyé ọ̀bọ mi mo ti bi àwọn èèyàn tí wọ́n jẹ́ àgbààgbà márùn-ún tí wọ́n fòde ṣọ̀kan tí wọ́n ń jóríta mẹ́ta wọ́n ti lọ́rọ̀ rẹ̀ ó jù ṣe alágbẹ̀dẹ kan ọ̀jọ́ ṣe pínrin kan ò ṣe rọ ìran àmọ̀ kòkò sì ní sọ pámọ̀ kan ò ṣe mọ̀ kòkò ọ̀nà táwa gbé gbà ni pé yóò wá ọmọbìnrin kan tí èbí mọ́ rí wọ́n jọ mọ́ wá gbé yóò mọ́ wá ṣìkẹ́ rẹ̀ yóò mọ́ ṣìkẹ́ rẹ̀ yóò mọ́ tọ́jú rẹ̀ nígbà tí wọ́n bá ti wá jọ ń gbé wọn yóò wá padà wá báyìí ọwọ́ àpàdà wa wọ́n wàá fún un léèbù kan. ẹ̀bù tí ń bá wá fún un ẹyẹ ológbò túgẹ̀ yọ wà nù táì ṣe wọ́n jọ wá máa fi jẹun wọ́n máa jẹun papọ̀ tí ẹ bá ti ń jẹun papọ̀ ẹ̀kọ́ ti lẹ́nu àwọ̀ parí iṣẹ́ yòókù ni bẹ́ẹ̀ ni wọ́n sì máa rí èéfín yóò sì máa jà lọ́hùn kò jù bẹ́ẹ̀ lọ. bàbá ṣé kò jù bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ ọ̀ <laughs> nǹkan kékeré ni ẹ̀rẹ́nì ẹ̀rẹ́nì kiri. <laughs> <laughs> ẹ ṣe bàbá. adùn ó ní ẹkún yìí ló ṣe wá kí ló sunkún fún àkòyẹ kó sunkún náà torí mo bí ẹ mo ní ṣe kò ní lẹ́yìn oní kò ní lẹ́yìn ẹ nígbà tó ti wá lẹ́yìn kò yẹ kó fẹ́ kùn ẹkún òṣùwọ̀n ló sún. ah ogun àsọtẹ́lẹ̀ kò yẹ kó parọ́ o àwọn tó bá nílà káyè ṣó ti gbọ́. ọlọ́run dẹ̀ ti wẹ̀ láṣìírí àdìsó ti bí wọn ọkùnrin kan ẹ̀yìn yẹn náà ti tó wò ó ti kúrò lágàn wọn ni kò dá nǹkan padà fún ẹni tó lè wọn. simple wàá sunkún bí egbére ẹkún tó ń sọ yẹn ó ń bí mi nú o ó ń bí mi nú sírọ́ọ̀fì ni. ẹ bọra lóríta ìbà gbogbo àti wáyé ọjọ́ àjẹgbẹ́mì báyìí ní ti kàlùkàlù ẹbọkẹbọ kan kì í pa gúnugún òkú kòkú kì í pa kàlàmàgbò mí dé o ọmọ àbíkẹ́ gbogbo tí wọ́n fún ọ jẹ pátápátá kó domi. olùrọ́pò olùrọ́pò gba ọ̀lẹ̀ fún ọlọ́lẹ̀ kó gbanúfó nínú o.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 ṣe láyé. ọba mi adákẹ́dájọ́ yóò béèrè yóò béèrè bó bá yá a ó gbẹ̀san o. bó o bá gbénú òkùnkùn tá a fà ibi òkùnkùn rí ọ bó o gbénú òkùnkùn tá a fà oró bàbá mi rí ọ o ò níṣe bí kó o mú jẹ gbé láyé o. what goes around comes around ọ̀rọ̀ ayé yìí nìyẹn ó bá gbáyé kò ṣe rere o. Oh, oh àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà àṣepamọ́ ló wà àṣegbé kan ò sí sẹ́ àṣepamọ́ ló wà gbogbo nta bá ṣe ọba mi tó dákẹ́ tó dájọ́ yóò bèrè yóò bèrè bó bá yá ó gbẹ̀san o. ọmọ ènìyàn wọn kóró dà sínú ó fojú ọ̀lẹ wò ó ìjà lọ́hún lè já ó fi gbogbo agbára fílẹ̀ jùmọ̀rè lọ́ka bá ń fi oró ara rẹ̀ sanra ẹ̀ o ìyẹn ní bá ń ṣe bí o ibi ò dasẹ́ mo ní kò ṣàṣègbè láyé a àṣepamọ́ ló wà o àṣegbé kan ò sí àṣegbé kan sí àṣepamọ́ ló wà o àṣepamọ́ kan ò sí sẹ́ eh, àṣepamọ́ ló wà o. Eh, eh ṣe tá bá ṣe sẹ́ ọba mi adákẹ́dájọ́ yóò béèrè yóò béèrè bó bá yá a ó gbẹ̀san o. àbárònú ọ̀la ká tó bẹ̀rẹ̀ sí ní wùwà torí ìgbẹ̀yìn lójú abẹ́rí àtẹ̀yìn rọ́gbọ́n ẹni ọbẹ̀ gé lọ́wọ́ tó sábẹ́nu abẹ́ ti ṣohun tó fẹ́ ṣe á ẹ̀yìn ló yẹ ká rò ọmọ ènìyàn ẹ̀yìn ló yẹ ká rò ó